إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدا وقف ولون وبا ọba tí ó tún ṣe nílọ́rùn fún wa láti pàdé láti lè máa bá kíkà tíra Fatihul Majid sharhi kitab at-tawhid nínú ibi tí a wà nínú báàbù náà òun náà ni báàbù asihir ọ̀rọ̀ nípa ohun tí a ń pè ní idán àti wá ka àwọn aya al-Qur'an àti àlàyé tí ó wà lórí aya náà níbi tí a wá lónìí òun náà ni hadith àkọ́kọ́ tí sheikh muhammad ibn abdul rahimahullah tí wọ́n fi ṣe àkọ́kọ́ ẹ̀rí nípa ọ̀rọ̀ asẹ́hìrù yẹni pé idán òun náà ni àdísì Abu Huraira náà. bisimilahi rahman rahim قال المصنف رحمه الله تعالى عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال وأكل مال اليتيم وأكل أكل مال اليتيم وتولي يوم الزحف وقطف وقطف المحصنات الغافلات المؤمنات كما أورده المصنف غير معزوب وقد رواه البخاري ومسلم قوله اجتنبوا أي ابعدوا وهو أبلغ من قوله دعوا واتركوا لأن النهي عن القربان أبلغ كقوله ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن قوله الموبقات مواحدة وقاف أي المهلكات وسميت هذه موبقات لأنها تهلق فاعلها في الدنيا بما يترتب عليها من العقوبات وفي الآخرة من العذاب وفي حديث ابن عمر عند البخاري في العالم المفرد والطبري والطبري في التفسير وعبد الرزاق مرفوعا وموقوفا قال الكبائر تسع وذكر السبع المذكورة وذكر السبعة المذكورة والزاد والإلحاد في الحرم في الحرم وحقوق الوالدين ولابن أبي حاتم عن علي قال الكباهر فذكر السبعة إلا مال اليتيم وزاد الحقوق وتعرب بعد الهجرة وفراق الجماهة ونقط, ونقط الصفقة قال الحافظ ويحتاج عندي هذا الجواب عن الحكمة في الاقتصار على السبع وجاب بأن مفهوم العدد ليس بحجة وهو الضعيف أو بأنه أعلم أولا بالمذكورات ثم أعلم بما زاد فيجب الأقض فيجب الأقض بالزائج أو أن الاقتصار وقع بحسب المقام بالنسبة إلى الساحل وقد أخرج الطبراني وإسماعيل القاضي عن ابن عباس أنه قيل له الكبائر سبع قال إن أكثر من سبع والسبع وفي رواية إلى إلى إلى سبعين أقرب وفي رواية إلى سبعمائة قوله قال الشرك بالله هو أن يجعل لله هو أن يجعل لله هو أن يجعل لله ندا يدعوه ويرجوه ويخافه كما يخاف الله بدأ به لأنه أعظم ذنب عصر أسي الله به عصى الله به حديثي alákọ̀ọ́kọ́ nínú báàbù asihiru asheikh muhammad ibn abdulwahab rahimahullah wọ́n mú hadisi yìí wá láti lè fi ṣe ẹ̀rí kó fi lè hàn sí wa pé asihir yẹn ni pé ìmọ̀ ṣoògùn ìmọ̀ ṣe idán ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó lágbára lọ́dọ̀ ọlọ́run ọba Abu Hurairah radiyallahu anhu náà ni ọgbà hadithi wa qala qala Rasulullahi sallallahu alayhi wa sallam ó ní ànábì sọ pé ìṣẹ́nibu asábọ̀wá elmobiqat ànábì ni ẹ jìnà sí àwọn nǹkan méje kan nǹkan méje tó ṣe pé ì máa ń kó ìparun báyàn qalu ya rasulallah wa ma hun àwọn sọ̀hábẹ̀ wa bí ànábì pé kí ni àwọn nǹkan méjèèjì tí máa ń ba yéèyàn tí máa ń ba kìyàmọ̀ yàn jẹ́ yìí qal anabi wa dáhùn lóhùn pé aṣíríkù billah àkọ́kọ́ òun náà ni ìmọ̀ ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ìṣẹbọ pẹ̀lú ọlọ́run gbogbo ọ̀nà gbogbo ààyè náà lànàbì sallallahu alaihi wasallam kìí mú ọ̀rọ̀ ẹbọ ní kékeré torí pé ọlọ́run ọba náà kò mú ọ̀rọ̀ ẹbọ ní kékeré fún ànàbì sallallahu alaihi náà ní tẹ́ bá rí ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn yé tí dáwà tí ń jẹ́ dáwà òun náà ní ìpèpè sí ojú ọ̀nà tọ́lọ́hun ẹni tí ó bá yé àkọ́kọ́ tí ó máa jì ìjàdù lára àwọn èèyàn òun náà ni kí wọ́n dá ẹbọ mà àlàyé ẹbọ kí wọ́n bá lè jìnnà sí i yóò ṣàlàyé rẹ̀ fún wọn yékéyéké tó yẹ pé ẹni tó ń gan fẹ́ ṣe gan òun náà mọ̀ mọ̀ pé ah mo sì gbọ́ kiri yìí pé kò dáa o ìgbà yín ni ọmọ jẹ́ pé lè yahya man hayya an bayyinatin wa yahlik man halaka an bayyina ẹni tí ó bá ṣoríire yóò ṣoríire lásìkò yẹn pẹ̀lú pé ah ó yé mi bákan náà tí ó bá sì kóbára rẹ̀ yóò kóbára rẹ̀ pẹ̀lú pé ó yé ni kì í ṣe pé ń ru lójú irú eléyìí ni ojúṣe àwọn tó bá jẹ́ àfa sunna àmẹ́ni tí kì í bá ṣe àfa sunna bó tiẹ̀ lóun fẹ́ ṣàlàyé ẹbọ òun gan kò ní rí i ṣe torí kìíní yìí ẹ̀kọ́ ni ìtí wàá máa ń mú rọrùn fún yàn òun náà ní ìṣe sunna nabi sallallahu alayhi wa sallam àfa sunna bákan náà ìdẹ́tí sí wàásí àwọn àfa súnà òní máa ń jẹ́ kí àlàyé tó ráwọn ni wọ́n ní àwọn principles wọ́n ti ní àwọn kọ́ ìdà yẹn àwọn kọ́ ìdà wọn lọ́wọ́ tó ti mọ̀ pé tí nǹkan báyìí bá ti rí báyìí a ẹ̀tọ́ ọlọ́run lèyàn fẹ́ gbé fún nǹkan mìíràn wọn á sáré máa pariwo láwùjọ tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ pé ẹ kíyèsí lẹ́yìn náà o anábì nínú nǹkan tí máa ń kó ìparun báyàn àṣírí kò bẹ̀ láà mú ẹ̀tọ́ ọlọ́run lọ lè gbé sí gbé fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run nǹkan tọ́lọ́run máa ń ṣe kéèyàn lọ lè rò pé nǹkan míì lè ṣe é ọlọ́run bá ní òun ní máa ní kéèyàn tà wọ́n wá dé lónìí wọ́n wá ní wọ́n fún ní ọ̀sẹ̀ kan àbí oṣù kìíní kan máa ó kéré àbọ̀ wọn kìíní kan sí ojú ọ̀nà ṣọ́ọ̀bù rẹ ọmọ ta eléyìí kí o ti lákìyèsí pé à ah, síbọ̀nà ni mo ń jẹ́ kéèyàn ta so ẹ̀bọ fẹ́ dénú bẹ́ẹ̀ náà ni ìṣọ́ra ọlọ́wọ́n bá ní ń sọ̀yàn tí ẹ bá ti wá ní mo fẹ́ ṣọ́ra ọlọ́run ti la ọ̀nà téèyàn gbà kalẹ̀ anabi sallallahu alaihi wasallam ti la àwọn àdìkárò àwọn àdúrà téèyàn ó ṣe tọ́lọ́wọ́n fi máa fi sọ́sọ́ yàn tí wọ́n bá ti gbé ìṣọ́ra gbọ̀nà bùnmí yàtọ̀ síbi tá anabi ní agbè gbà ẹbọ lèyàn ó ṣe ìtò yàtọ̀ náà ni kéèyàn lọ lè wádìí ikébó la anabi ṣe ni a ṣe ojúṣe yàn nù pé ìwú la anabi ni a ṣe gan ní sọ̀ra náà lè fi ní bọ́ sínú ẹbọ bẹ́ẹ̀ ni à ń bẹ̀rù ẹbọ a máa ti bẹ̀ wá ọlọ́wọ́n ba nìkan lèèyàn máa ń bẹ̀rù lèèyàn máa ń páyà khafi Allaha ta'man ghayrahu inú dúró màkànnà ni ó ní bẹ̀rù ọlọ́run tó bá ti bẹ̀rù ọlọ́run fọkànbalẹ̀ sí gbogbo ẹni tí ì bá ti sọ ọlọ́run ọkàn rẹ gbọdọ̀ balẹ̀ ni ìwúlọ́mọ páyà yẹn wọ́n máa bẹ̀rẹ̀ ìrìn àjò lójoojúmọ́ nítorí kí kí ló gbélé rí kí ló dì mọ́rùn-ún ọlọ́run ọba subhanahu wa ta'ala náà lè yẹn máa ń bẹ̀rù tí yẹn bá ti bẹ̀rù ọlọ́run gbogbo bí yẹn ṣe lè tó ọkàn máa wò ó ni tó bá kàn tijú rẹ̀ ọkàn máa tijú rẹ̀ ń tiẹ̀ wọ́n kì í ṣe pé ń bẹ̀rù rẹ̀ so khafillaha ta'man ghayra so ọlọ́run bá ní wala takhshawhum wakhshawni ẹ má bẹ̀rù ẹnì kankan o èmi náà ní kẹ́ bẹ̀rù gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni máa ń dá ẹbọ kalẹ̀ sí àwùjọ ní ma jẹ́ kí yìí ṣẹbọ pẹ̀lú ọlọ́run anabi wa ni eléri àgbákò òun náà ní ẹbọ ṣíṣe òun ni nọ́mbà one gbàtà anabi ó tún ka yìí tó tún le jù nínú àwọn elmobikot nǹkan tí máa ń kó ìparun báyà ó ní wàsíhìrò àti dán yẹn ni pé oògùn ṣíṣe ogun egede ọ̀fọ̀ àyájọ́ ìpè àlejànú ìpèrò àníyà gbogbo eléyìí ìpè ẹni ọlọ́run láti fi sókè tọ̀ ẹ àwọn kí ló ta pè yìí ọ̀yà ọ̀yà kékeré báyìí máa ṣe so yóò jẹ ẹbọ yóò tún jẹ idán yóò jẹ ẹbọ yóò sùn jẹ idán n ti kó sára nankali kìí ṣe nǹkan kékeré ẹbọ kó síbẹ̀ idán ló tó kó sí papọ̀ kódà kéèyàn ó máa jà lápèjúwe bóyá wọ́n ayọ̀ àdá àbọ̀yọ̀ ìbọn wọ́n wá fi pààyàn lápèjúwe ni o ọlọ́run sọ àmì nǹkan báyẹn ó yọ àdá àbó yọ ọmọ ló fi pààyàn àmẹ́nìkan ní sè ń jòkó ńlé òun náà lè mú àṣà sí lòun lòun sà lòun fi lòun ọpáyàn tábánikà mọ́ta lọ gé lérí ibú náà àwọn méjèèjì jù láwùjọ wa yìí ṣe mọ̀ pé pẹ̀lú àìyé ẹ̀sìn àwọn èèyàn wọ́n ní ọmọ tí ń yí ọmọ kì í yí ọmọ burúkú ni wàláì ó tún dá lọ́dọ̀ ọlọ́run ju bàbá oní bàbá ológun lọ bàbá onáńkàlẹ̀ bàbá onkátàlẹ̀ àbí àtọ́ onáńsàkátàlẹ̀ tí ń kọjú wọlé ológun káàkiri ọmọ tí ń ta àbọ̀ tí ń sàn ládàáhùn ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó kéré sí tiẹ̀ torí pé kíni òun ò àfitọ́ akó náà bá tún ń fi oògùn kó tiẹ̀ náà aha wọ́n jọ dìkan náà àwọn tó akẹ́kọ̀ọ́ mọ̀ ń pa oògùn tiẹ̀ ọkàn ọkàn ọkàn ọkàn báyàn jà kó ṣe aburú náà tiẹ̀ kó sì tún mhm. irú yìí tó bá tẹ̀ tó bá jẹ́ yín àláyé kò sí nínú tó bá jẹ́ lu òfin tó akọ́ bá sáyàn ni àbí nǹkan kan ni wọ́n ní wọ́n ní ẹsẹ ẹsẹ ẹsẹ tiẹ̀ náà fún padà ẹsẹ àwọn náà padà àwọn bàbá ológun yìí tó a pé nílùú òfin bá ní tó bá ti mú ọwọ́ kan wọ́n bẹ̀ lérí ní páì nílùú òfin ẹ̀sìn so torí pé kí ni tiẹ̀ ń tí ó sọ di kèfèrí lẹ́sẹ̀kẹsẹ̀ ni náà ni àṣehìrò idán ogun ṣíṣe àṣírí sísá àṣehìrò so anabi sallallahu sallam wasallam ní pé ń bẹ nínú àwọn almubiqat tí ma ń ba yéèyàn jẹ́ wa qatli nafs àti pípa ẹ̀mí kíyàn pa ẹ̀mí kíyàn pààyàn bóyá ogun ní nǹkan ni ọ̀sáládá ni ọ̀tá níbọn ni anabi nínú àwọn iṣẹ́ tí ma ń ba yéèyàn jẹ́ tí ń ba kìyàmù yàn jẹ́ náà ni ọ̀kọ́tùlù nọ́fṣì lẹ́tì haramallahu illa bilhaq àfi tó bá ṣe pé ẹ̀mí yẹn náà dáràn kú ọ̀páyàn ìjọba wa ní ẹ̀pà òun náà di ẹni tó pa ẹni òun ọ̀daràn kankan tiẹ̀ o òun ọ̀daràn tó ń pa pẹ̀lú òfin ni wà aklu riba àbí kí wọ́n jẹ riba riba ni pé ń ya ọ ní fifty thousand naira ọ̀dà sixty padà fún mi ń yà ọ ní hundred thousand order one ten padà kódà bí òtó bá yẹn ń ọ ní fifty thousand wà á mọ̀ dá one thousand padà fún mi sọ gbọ́dọ̀ lé díẹ̀ bẹ́ẹ̀ lé yáyàn lówó dèdè tó yánà ló fún un àmọ́ kò sábúrú nípa pé so fẹ́ ṣòwò yìí ni bẹ́ẹ̀ ni ìwọ́n mọ̀ ń pa rẹ̀ èmi lówó hundred thousand ní mọ̀lọ́fíìsì business business tá a fẹ́ ṣe ń yóò wá ti ẹ ti wájọ ládéhùn tí ṣọ́tẹ̀jì bá wá ẹjọ́ farama tí géènì bá wá ẹjọ́ pín ìtì ń jẹ́ pé èèyàn sí bísínẹ́sì yìí wọ́n èyí ṣe rìbá àmọ́ yìí kó hundred thousand fún ọ lóṣooṣù ọmọ wa dá two thousand five fún mi tó bá yà àtún gba hundred thousand mi padà rìbá náà nù kọ́ bá mu bákan náà wà á kìlọ̀ mẹ́ẹ̀lì kíyàn máa jẹ kíyàn máa ná owó ọmọ òrukàn bàbá rẹ̀ kú wọ́n á kó dúkìá rẹ̀ sọ́dọ̀ tiẹ̀ wọ́n bá ná lọ bóyá wọ́n làbúrò bàbá rẹ̀ ni àbí wọ́n lẹ́gbọ́n bàbá rẹ̀ wọ́n bá ń lò ọba ń lálà sí owó rẹ̀ lọ ọkọ̀ lé kalẹ̀ gbogbo tó ń gbàbẹ̀ wọ́n bá ń sí rẹ̀ lọ ẹ̀ṣẹ̀ ńláńlá tó ní agbára náà ni anẹ́sọ̀s mobicot tí máa ń kó parun báyàn náà ni ànábì pè bákan náà wàtàwálì yawma sahaf àti kéèyàn ó sá kéèyàn ó sá sẹ́yìn níjọ́ tí wọ́n bá ń jagun ẹ̀sìn ogun ẹ̀sìn olódó là ń sọ o kìí ṣe àwọn ogun rédèrèdè o kìí ṣe àwọn ogun boko haram àbí ẹ̀ lọ lè ń sọ pé ẹ̀ ń tako gọ́ọ̀mẹ̀ntì yẹn kọ́ o ogun tó yẹ pé yóò wáyé láàrin mùsùlùmí pẹ̀lú kẹfìrí tó yẹ pé yóò tún ní ẹni tí ó jẹ́ qaid yẹn ni pé adarí tó pọ́n ní ọmọ dàrẹ́sì yẹn pé ó ogun ti yá a ẹ̀tún dúró báyìí a ó ti tó so n ti ń jẹ́ kógun ẹ̀sìn nù wọn. wa qadhfil muhsanatil ghafilat anabi ní bákan náà ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí máa ń kó parun bá ọmọ èèyàn bá mùsùlùmí wọn náà ni kéèyàn ọmọ jùkúrọ́ lu ẹni tí kò mọ̀ nípa zina tí ó mọ̀ nǹkan kan ghafilat almuhsanat obìnrin tó ṣe pọ́ jẹ́ ni mímá alghafilat tí kò mọ̀ nípa sìnà almuminat tó jẹ́ múmìnì kọ́ mọ parọ́ ma ẹni tó jẹ́lẹ̀ sìn ọlọ́run eh, wọn ni ẹ sìnà wọn dáàbò sí rí wọn dákun ẹni tó tí ò sojú rẹ abóbìnrin jáde hmm, káì ti lálàsí wọn. Ah, tó o mọ tó ṣẹlẹ̀ irú eléyìí anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi buhaya ni mo bẹ kọ́ọ̀tì ni ti máa ń kó parun báyà náà ni. sheikh abdulrahman al-sheikh wọn kama awradahu al fi ghayru ma'zuwin wọn ni sheikh muhammad ibn abdulwahab wọn kàn mú àwọn ni wọ́n kàn mú àdísì wa ní ghayru ma'zuh wọn ò sọ pé ibì kan làwọn ti rí wọn sí àzúwù rẹ̀ sínú tíra kankan sọ wọ́n ní waqad rawahu al-Bukhari wa Muslim ọmọ ọmọ òun ọmọ rẹ̀ òun wá sí kí ni ọwá fi ọwá sí àzúwù àdísì òun síbi tí wọ́n ti tí wọ́n ti mú wá kí bàbá wa àgbà wọn ò mọbi tá a ti tádìsì wọn ò dá kọ́ bi tó wà àmọ́ àwọn àti iṣẹ́ lérí rẹ̀ wá ti rí pé nu Bukhari àti Muslim náà ni ó wà tọ́ sheikh wa bẹ̀rẹ̀ sí ní ṣe sharhi hadith yìí wọ́n ní qawluhu ijtanibu wọ́n ní ìtumọ̀ tá nàbí sọ tó ní ẹ̀ ìbùtá ìdú aw ìbùídù ìbùídù ẹ̀ jìnnà wọ́n tọ́ ní kéèyàn ó ó kéèyàn ó jìnnà wa huwa ablagu min qawlihi òun lágbára ju kéèyàn sọ fún yàn pé dàíw ẹpàtì wàtúrúkù ẹfikalẹ̀ torí lè anna nahya anil qurbani ablag tí wọn bẹ sọ fún yàn má dẹ́tò síkìní yìí a òun ló ti lágbára jù ìyẹn ni pé orí bábu wáyà èèyàn rí bábu wáyà àbí èèyàn rí life wáyà èèyàn àkọ́kọ́ mọ kíní kan ẹ̀ kọ́kọ́ mọ fẹ́ǹsì sí bákan náà ẹ̀ má sún mọ́ ìyá yín so irú yẹn má sún mọ́ òun òun ló ti ó ti lágbára jù láti fi léèyàn jìnnà sí nǹkan náà lọ́n fi sọ pé wala taqrabul fawaisha ma dhahara minha wa ma batan olúwa ní ẹ máa ń sún mọ́ àwọn ìbàjẹ́ yẹn ni pé ìwà pálapàla ìwà zina ma dhahara minha àwọn ètò fojú hàn nínú wa zina ni wà máa bá tọ̀n àti ètò pamọ́ ẹ̀ jìnnà sí i so irú ọlọ́run lọ́n sọ lóye pé wala taqrabu zina innahu kana fa'ishatan wa sa'a sabila wala taqrabu ẹ má súnmọ́ yẹni pé ẹ tiẹ̀ gbogbo tó lè jẹ́ kéèyàn ó súnmọ́ tòsí rẹ̀ ẹ jìnnà sí ibi ní pé yóò dé ibẹ̀ anabi sọ fún wa pé ẹ máa ń sún mọ́ àwọn nǹkan méjèèjì èyí ìṣẹ́nìbú ẹ jìnnà anabi ò ní ẹ pàtì kò ní ẹ má ṣe é ìtumọ̀ rẹ̀ ni pé ẹ jìnnà pàtó sí ní ẹ má jẹ ẹ jìnnà sí nǹkan ń ntí ẹ bá jìnnà sí èyàn lè rí ṣe náà ni tọ́ wal-mubiqat wọn ní jẹ́ mubiqat bimuwahada waqaf waqaf wọn ni bá lọ́wọ́ à ń bẹ́ àti kọ́f mọ́ọ̀bì muwahada yẹn ni pé bá àtọ́ lọ́mọ kan àti kọ́f ay al-muhlikat àwọn kan tí máa ń pa nírun ni wasumiyati hadhihi mubiqat wọ́n sọ àwọn kìíní yìí ní mubiqat àwọn kan méjèèjì yìí li'annaha tahliku fa'ilaha fi dunya yóò kó ìparun bẹ́ẹ̀ ní bá ń sin ilé ayé bima yatarattabu alayhi min al-uqubat torí ìjìyà ń bẹ fún láyé ìjìyà ń bẹ fún ẹni pé ta bá wo ẹbọ ṣíṣe tó bá pẹ̀lú ẹ̀sìn bá ní ẹni tí bá ń ṣẹbọ tó bá ti gbá mú wọn gé e lérí ni ìyà ń bẹ láyé fún bẹ́ẹ̀ náà ni wọ́n sí hìr ẹni tí ń ṣe dán ẹ̀rí wọ́n ní àwọn kan láwọn lọ sí ibi tó ti ń orientate àwọn alálàájì níjó nìyí ọ̀kan náà àwọn àfa Ìlọrin ni wọ́n ń ṣe wáàsí fún wọn wọ́n ní wọ́n sọ fáwọn ọlọ́lájì pé sẹ́ni gbogbo àwọn náà ń kàlẹ́ mọ́kò lọ o mọ́kò lọ Saudi o oúnjẹ rẹ mọ́kò lọ Saudi o pààrọ̀ rẹ mọ́kò lọ Saudi o tó bá mú wàhálà ní o àwọn onígbàgbọ́ sí lọ́hùn ní ẹwà bòsí ṣé bẹ́ẹ̀ kó sọ fún wọn ìgbà tó fi ń sọ fún wọn pé kẹ́ mọ́kò lọ sọ́hùn kó sì fẹ́ kẹ́ wá yàn kan lẹ̀ àmọ́ kí ni ń dààmú wọn. káwọn èèyàn mọ́ bu wọn káwọn èèyàn mọ́ bu wọn wọ́n sọ fún wọn bí kẹ́mọ́ kò lọ Saudi ntẹ́ ẹ̀wọ̀n tí mọ̀ pé ibi tẹ́sìn ti wá ntẹ́ lè mú débẹ̀ ẹ̀ ti mọ̀ pé kèsè kí kò sínú ẹ̀sìn yínú kẹ́sùn lódò ọ̀rọ̀ fáwọn èèyàn sọ fáwọn èèyàn pé àwọn àwọn àwọn àwọn ọ̀gbárùn kan báwọn láyè lọ́hùn ó ẹ̀wọ̀n kan sífẹ̀ẹ́ ẹnu lọ́wọ́ á dààmú àwọn ará sàwúdí tó báwọn tápé tó dáa ni wọ́n á nígbà láyè so ọlọ́run kó kó ṣàánú fún wa so ní pé kílódé ẹ̀fín ni kí máa mú kúránì lọ́wọ́ máa mú kúránì lọ́wọ́ o torí àwọn ọ̀fẹ́ lọ́hùn ah. so ni ó fi mọ̀ pé àwọn èèyàn à ń tẹ̀rí ara wa jẹ à ń tẹ̀rí ara wa jẹ púpọ̀ jù wọ́n ní alimobekot wọ́n ní pé ẹni tó bá ń ṣògo tó bá mú bẹ́ẹ̀ ni tó bá pààyàn ẹ̀rí pé gbogbo àwọn kan tó kà yìí tó ní ìyà nínú ni. naam wọ́n ní wọ́n xadì ọ̀lẹ́ wọ́n fi mi nàlẹ́ àdáb tó bá tún di lálẹ́ kìyàmà ìyà tó ń bẹ tó lágbára kátẹ́wálé yìí ò yìí jẹ kó dẹ̀ lómìn wàláyìn ìgbà tó bá ti kú lọ́lọ́wọ́n ó fi hàn àwọn èèyàn pé ẹni yìí kìí ṣe ẹni tèmi o eléyìí ṣe mùsùlùmí ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ní ọ̀sán yìí wọ́n láwọn lọ lè sin òkú kan ní ìjẹta ní tẹ́nà ni wọ́n ní ṣe ń gbé ojú rẹ̀ sí kíbla ní sì ń yí padà wàláyìn azim ẹni wọn ní ara wọn ṣàn ṣọ́ọ̀kì láti jẹta pé àá ah, ah, báwọn ṣe ń dojú rẹ̀ kíbla báyìí táwọn bá ní káwọn máa kírun sí la yóò tún yí gbúm táwọn bá tún lè táwọn tún gbé dúró yóò tún yí gbúm gbàtẹ́ làwọn ni ẹ filẹ̀ àwọn tún dénú sàárè àwọn tún gbé wọlẹ̀ àwọn gbé bọ́ àwọn tẹ́lẹ̀ báyìí ó tún dojú bolẹ̀ ó dojú bolẹ̀ ẹni wọn á ní kí ni mo rí sí ah, ọlọ́run ṣe wá sí fáwa nù ah, ọlọ́run ṣe wá sí fún wa nìyí tó ń kálukú kó múra sẹ́sìn ọlọ́wọ́ ní kí wọ́n yọ jáde nu ó kílẹ̀ tiẹ̀ ó fi hàn wá nu àìwá mọ́yé ní tọ́lọ́hún ní fi hàn tó pọ́dọ̀ ọlọ́run inú sàárẹ̀ ń wọbẹ̀ tán ni ó tó bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ sọ aláì ń kálukú jòkó ara rẹ̀ jẹ́ kí wọ́n kọjú sí ẹ̀sìn ọlọ́run ọba nítorí máa ń sọ pé kò dáa kéèyàn jìnnà sí i ọmọ rẹ pé ebu ẹ̀ ń bú wa ẹ̀ ń bú wa ẹlẹ́kẹta ní ń bú yín sẹ́ni tẹ́sẹ̀ wá sí ebu lọ́wọ́ mọ́ la yakunu muslim la yakunu mu'min la ana wala shatama anabi ló wí bẹ́ẹ̀ anabi musulumi anabi ni musulumi ye wala ta'an anabi ye musulumi ni musulumi ye jẹ́ ilé pé musulumi kèé jẹ́ ẹni tí ó máa búyàn musulumi ye jẹ́ ẹni tí ó máa fẹnu gúnyàn tí ó máa fẹnu lálàsẹ yàn musulumi yẹn rí báwọn so òdodo ọ̀rọ̀ ni ntànkà là ń sọ wa so ni pé kéèyàn ó jìnnà sí gbogbo tí yẹn bá lò láyé la kò sírú ẹni òun nìsín tán bá ṣe ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ kírun sí la ìsìn wọ́n kọjú rẹ̀ sí kíbla ìsìn ń da ojúkọ ìsìn ń dojúkọ ẹ̀gbẹ́ pé ń kọjú sẹ́yìn pé rán bíi kan tèmi so wọn náà wọn wádìí rẹ̀ wọn náà wọn wádìí rẹ̀ pé irú ẹni wo lẹ́ni yìí wọn náà wọn náà pé máa ń so pc fa wọn náà pé pc ní fa ẹnìkan tó béèrè pé wá sí máa ń kírun kan tó jẹ́wọ́ ni o tó ní sí máa ń kírun àga ni kéèké máa máa ẹ̀ sọ̀kan ìwọ ni máa ń ṣe ń bẹ́ẹ̀. so ẹ̀yìn gbà rẹ̀ sàwọn kẹrin tó ń so pc náà ní àtọ̀ ọ̀tán kìló pc sì ń kó ki oògùn idán náà náà ń ṣe kí bẹ́ẹ̀ náà ni àṣírí báwọn aláfa náà ń kó káàkiri so kọ́ aláìkó ń kálukú ajá àwọn tó ń bẹ́ra wa nítorí tọ́ lọ́hùn atúnbẹ̀ra wa nítorí tọ́lọ́hún tó ká já okùn mi gbòòrò àwọn kan wọ̀nyí ká mọ́yányán kúrò níbẹ̀ wàláì kò lè di nkankan fún wa ju pé eré ibú tí ó kó báyìí láyé yàtàlá kìyàmà lọ kò lè di nkankan kò lè ran kankan ànígbà tó ti dàgbà tí ètò jú bọ́ pàrọ̀ wo lo ní oúnjẹ wo lo ní òka wo lo ní kùsànrín wo lo nígbà wọn nankali wo lo ní àṣírí wo lo nígbà wọn tí nǹkan kò sí ọ́ wọn kò sànú fún yàn ṣètọ́nù kan lágbára pé ìsà bọ̀ ìwọ̀nyí ìwọ̀nyí wọnú náà tẹ́ pọ̀ buhaya ń bẹ̀ náà ni wọ́n fi hadith ibn Umar inda al-Bukhari níbi hadith ibn Umar imam Bukhari ni wọ́n gba hadith náà wá àmọ́ fi adab al-mufrad inú adab mufrad lọ́wọ́ wa Tabari imam Tabari fi tafsir ń tafsiri wọn. وعبد الرزاق أتي عبد الرزاق بن مصنف ومرفوعا أوان حديث ودود النبي وموقوفا أتوان موقوفنا يعني كني تشكي أوري ابن عمر لما قال أصدق الكبائر تسع òun ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìyá ẹ̀ṣẹ̀ mẹ́sàn ni wọ́n wàdákàrà sábọ̀ ẹlmọ̀dúkúrà Ọka ẹbọ idán òun náà ń pè ní oògùn ṣíṣe nankali ṣíṣe àṣírí ṣíṣe ọka odi méjì pípa ẹ̀mí jíjẹ rìbá òyìnbó ní gbígbọ́ owó èlé gbíjọ owó ọmọ òrukàn ìsá níjọ ogun ogun ẹ̀sìn bákan náà ìmọ̀ jùkọ sinamáyà ṣùgbọ́n eléyìí ngbà tó ka méjèèjì tán ibn umar tó wá fi kún pé wal ilhad fil haram kíyàn ọmọ náà lè wúwa ọmọ ta ìwà abú ní maka ní haram kíyàn ọmọ náà lè ṣe lọ́hùn ní haram eléyìí náà ara àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó lágbára ni bákan náà uququl walidayn kí o tó máa ṣe òbí yàn kí o máa ṣe ẹ̀tọ́ tó yẹ kí o ṣe fún òbí yàn so ọkà ọwọ́ pé mẹ́sàn-án báwọn wal ibn abi hatim abi hatim an ali qal ó ní alkabair ó ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá fadakara sábọ̀á ọwọ́ ká méjèèjì tá a kà yìí illa malal yatim òun ọ̀wá fi owó ọmọ òrukàn kún ntòfi wà záàdà al-uquq fi lékún ni pé al ìmọ̀ ṣe méjèèjì wa ta'arrubu ba'da al-hijra ta'arrub òun ni pé kí èèyàn kó tún máa dá òpin yà kalẹ̀ kí wọ́n máa dá òpin yà ta'arrubu ba'da al-hijra ìyẹn ni pé kí wọ́n máa sẹ́rí síbi ìwà lẹ́yìn ìgbà tí anabi ti tíyẹn ti bá anabi lọ sí Madina ìyẹn ni pé ìwà ìmọ̀ lẹ́yìn ìgbà tíyẹn ti mọ̀nà tán kí o túnbọ̀ lè dán wò kódà bákan náà wà firaqul jamaa kí o máa ya jamaa yẹnni pé kí jamaa mùsùlùmí kí wọ́n pẹ́nu pọ̀ lórí tẹ̀lé àṣẹ ọlọ́run kí jamaa ti ń ṣe bídíà o tẹnikan wà ní sẹgbọ́ báyìí nìsín náà wọ́n ní kẹwọn kẹwọn mọ̀ ya jamaa yìí jamaa àdúgbò wo èsì ń bẹ̀ jamaa ti bá ń ṣe bídíà yìí ò ní sí ń bẹ̀ o ìyẹn ò ní sí ń bẹ̀ o pé tọ́ jama lé o síbẹ̀ tó máa ń ṣe bídíà ò ní jòkó mbẹ́ o wa firaqul jama jama tó dúró déédéé tó ń tẹ̀lé aṣọ ọlọ́run tó ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam kí wọ́n wá gbẹ́rún kọ́ wá ní in báyìí ṣe a ó ń tọ̀hún ẹ̀ṣẹ̀ tó ní agbá ní ṣe so bákan náà wà nàkìtì sọfàkà bákan náà kéèyàn máa tú àdéhùn téèyàn bá fún àwọn tí ẹni lẹ́yìn ìgbà téèyàn ti ṣàdéhùn tán pàtàkì jùlọ bẹ́yà hàn kí wọ́n wà nílùú ẹ̀sìn kẹ́ ti fún ẹnìkan níbẹ̀ yá àbẹ́ ti ẹ̀ wà nínú ìlú ẹni tó ń jẹ́ aláṣẹ ẹ ti sọ pé òun náà ni aláṣẹ yín ìgbà tó tún wáyá ẹ tún wà lọ́lẹ́ ń ta kó so náà ń pè ní naqsu as so kọ̀dá al-imamu al ibn hajar rahimahullah wọ́n ní wàyàtáj wàyàtájú indi هذا الجواب ويحتاج عندي هذا الجواب إلى أن عن الحكمة fil iqtisad ala sab'i wọ́n ní ó ní bùkátà lọ́dọ̀ àwọn yẹni pé imaamu hafiz ibn hajar rahimahullah wọ́n ní láti fèsì ipe kí ni ìdí pàtàkì anilẹ̀ hikma fil iqtisad ala sab'i tí anabi fi dákọ pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá méje ni wọ́yọ̀jáàb wọ́n ní èsì rẹ̀ ní àwọn míì sọ pé bi anna al-mafhumul adad laysa hujja kí oníṣẹ́ rí àgbọ́yé tánàbí kà pé méje òun ipe yẹn ò kì í ṣe pé méje péré náà ni wa huwa hujja wọn lè sì jẹ́ wa huwa da'if nínú àmọ́rọ̀ yẹn ọ̀rọ̀ tó lẹ́ ni gbé tánàbí pé ní méje ànábì náà ló máa bọ́lọ̀ ṣe ní kó pé ní méje fún wa náà nù aw bi annahu a'lamu awwalan bil madhkurat àbí tánàbí ni pé ń kọ́kọ́ ń yé wa àwọn nǹkan tó kà yìí súnmọ́ àìlẹ́mọ̀ bíi mazad lẹ́yìn náà ó tó wá ṣe wàá mọ àlékún míì sí àwọn àfáàkàn àwọn kan sọ báwọn. fàyẹ́jìbù al-akhadhu biz-zaid ohun tó bá rí báyẹn náà á jẹ́ pé èyí tó padà lé tá padà tó ní mẹ́sàn-án ni hun ìyẹn gbọ́dọ̀ mọ̀ òun náà pé inú àwọn kaba'ir lòun náà wà inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. aw anna al-iqtisara waqa'a bi hasab al-makan maqam bin nisbati ila sail wọ́n ní àbí kó jẹ́ pé ńgbà tí anabi sọ̀rọ̀ sálàm sọ pé méje ni ohun tó fa ni pé anabi wo ààyè tí ń ti ń sọ̀rọ̀ àbí ẹni tó wá béèrè béèrè yẹn ipe méje ni jẹ́ fún wọ̀ yìí wọ́n ní oyè ṣe bẹ́ẹ̀ wọ́n ní waqad akhraja at-Tabarani wal Ismail al-Qadi Abbas annahu qila lahu wọ́n ní ọ̀rọ̀ wá látọ̀dọ̀ nù sunan Tabarani àti àbí mu'jam tabarani àti lọ́dọ̀ ismail qadi wọn làwọn bọ́lá tọ́dọ̀ ibn abbas anáwó kílẹ̀ la wọ́n bí wọ́n ní al-kaba'iru sab'un wọ́n ní sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá sí méje náà ni wọ́n qala ó ní unna aktharu min sab'in wa sab'in yẹni pé ọ̀pọ̀ méje lọ kọ́dà lọ́nà ọ̀nà méje àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá pọ̀ bẹ́ẹ̀ lọ yẹni pé ká ní lọ́nà méje zastomu yẹni pé ọ̀nà forty seven so ike ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n fi rí wáyàtìn níbi àgbàwá kan ẹgbọ́n tí mo sọ nísìn ni mo ní zaz tọ́mù zaz tọ́mù four times eh, seven times four seven times seven ni mo sọ ohun zaz tọ́mù seven times seven ẹ̀wò bí tí tí wọ́n bá ní kéèyàn ń kọ́ ìzábì àbọ̀n kọ́ fálákà àbọ̀n kọ́ kìnnìkà irú bí tí wọ́n wúlò sínú lárúbá lèmi kan fi sẹ́yà bí eh, kíni hisabu lèmi kan fi sọ pé zaz tọ́mù mímu jẹ́ forty seven so ti yé báwọn <laughs> so ṣe àpẹtẹ bá ní ha ẹ ẹ ọ ní ẹ ọ ní kí mọ kí mọ jẹjẹ ń lọ bẹ́ẹ̀ lọ títí <laughs> so òun ni pé níta ti ń lọ òun ni pé ẹlẹ kíní àwọn mọ̀bíkọ́ọ̀tì òun dá wọn lóhùn pé àwọn mọ̀bíkọ́ọ̀tì pé ọ̀pọ̀ jù báyìí lọ ní Abdullahi ibn Abbas ipe pọ̀ jù bẹ́ẹ̀ lọ fódò tó méje lọ́nà méje méje ọ̀nà méje wọ́n fi riwayatin níbi àgbàwá mi ó ní unna ila sab'ina akrab ó ní kóró fẹ́ẹ́ tó seventy wọ́n fi riwayatin níbi àgbàwá mi ó ní ó tó sab'imiya ó tó seven hundred tá a bá ń ka àwọn nǹkan tó ń jẹ́ ìṣẹ́lá ńlá ìṣẹ́lá ńlá ìṣẹ́lá ńlá so gẹ́gẹ́ bí Ibn Abbas bí ó ṣe ṣàlàyé qawluhu tọ̀ wọ́n ní ọ̀rọ̀ anábì tó ní pé ashiriku billah anábì dákọ̀ pé ìṣẹbọ pẹ̀lú ọlọ́run òun là kọ́kọ́ wọ́n ní wọ́n an yaj'ala an yuj'ala lillahi niddan òun ní kọ́mi nìyàn kó wá orogún fọlọ́run kó wá nǹkan míì tí kò kí ń ṣe ọlọ́run yẹ̀dìrìwù kọ́mọ wá pè é kọ́mọ pè é ipe ahlalu bakamadu sọ́lọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ sọ́lọ̀ ọba ní jẹ́ bẹ́ẹ̀ tọ̀fùtọ́fù sọ́lọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ <clears throat> nǹkan ń bẹ ní àwùjọ yìí sọ́lọ̀ ọba náà ní jẹ́ báwọn sádàbábílà. ariwa àbílà sọ́rọ̀ náà ní ń jẹ́ bẹ́hùn hmm, àjíbúlé yàrá kàyà ìlú ní jẹ́ báhùn so kí o máa pe nǹkan míì tí kò kí ń ṣe ọlọ́run wàyàrọ̀ jù ò kó o sọ pé òun retí orí lọ́dọ̀ rẹ̀ gbogbo tí wọn náà bẹ lè mà ẹ kọ́ ìdáná fún wa yẹn ni kí píríncípù náà ń filélẹ̀ gbogbo tí àwọn náà bá ti mọ̀ tán tó lè dáhùn pé ọlọ́run ni ò ní bùkátà sí kò máa pè é ò ní bùkátà sí kò gbẹ́mí rẹ tẹ́ ẹ̀ wọ̀yà xaafu wú kí o tún máa bẹ̀rù nǹkan yẹn kàmá yà xaafu là kẹ́bí yẹn sì máa ń bẹ̀rù ọlọ́run tó ṣe pé ọlọ́run ni ò ṣe léyìí kí ni wọ́n ṣe àwọn kankan sì náà gbọ́dọ̀ ṣe ò sì ní ṣe mọ́ àbọ́lọ́run ni má ṣe ẹnì kò ṣe ó sì ṣe ọbẹ̀rù ẹni wọn bí ọlọ́run náà àbí òun bẹ̀rù pé kọ́ mọ́ pa mí tí wọn kọ́lọ́n lèèyàn máa ń bẹ̀rù pé ọlọ́run òun yóò mẹ́mí mi òun náà ni ó jí mi sókè ọmọ wa bẹ̀rù èèyàn kan bẹ́ẹ̀ bada anbi i àbí bada anbi i ọlọ́run bẹ anabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ lè anáwó àgbọ̀mù dhanbin ọ̀sìn allah abihi nítorí òun ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù tó ṣe pé yẹn lè fi sẹ ọlọ́run ọba kama fi sahihayn an ibn mas'udin ọwọ́ àna bukhari àti muslim ibn mas'ud lọ́gbà wa oníṣà altunabiyya sallallahu alayhi wa sallama olóhùn bíi anabi ikú ayu dhanbi a'zam inda Allah ikú ẹ̀ṣẹ̀ wo ló tó lágbára jù tí a máa ń sẹ ọlọ́run anabi ni an taj'ala lillahi niddan wa huwa khalaqak wọn náà ni kéèyàn mú orogún pẹ̀lú ọlọ́run tó pé ọlọ́run ọba yẹn náà ló sì dá ọ ọba tó dá ọ kó mú orogún pẹ̀lú rẹ̀ kó wá ẹnìkejì fún tó ṣe pé ẹ̀tọ́ ọlọ́run ọmọ wa gbé fẹ́ nìhun ntọ́lọ́run máa ń ṣe èèyàn gbà pé nìhun lè ṣe wọ́n ní náà lọ́n fi kọ́kọ́ gbé síwájú pé ẹbọ ẹ̀ṣẹ̀ ńláńlá ni torọ́lọ́n lọ́dọ̀ sí nǹkan yẹn lọ́dà ọ ni nítorí fi mọ̀ pé ẹni nǹkan wọn ọ̀lẹ́tọ̀ sí nu nǹkan yẹn kọ́lọ́ dán ọ̀lẹ́tọ̀ sí kó máa pè é ọba tó dá ọ náà lèyàn máa ń pè òun lèyàn máa ń ran kàn lèyàn máa ń fẹ̀mí tẹ̀ bákan náà wà á kọ́rọ̀jà Tirmidhi bi sanadihi alimami Tirmidhi náà tó ń gba hadithi wa pẹ̀lú sanadi an Safwan ibn Asal qal oníkọ́lá yahudi yóò lè sọ ṣíbìhì oníṣẹ́ yahudi kan sọ fún ẹnìkejì rẹ̀ ó ní idh awbina ila hadha nabi jíkà lọ bá nabi qala lahu sahibuhu ẹni rẹ̀ wá ń sọ ẹni kejì wá ń sọ pé la taqul nabiyyun à má ti pè lá nabi innahu law sami'aka lakana lahu arba'a a'yunin tó bá ṣe pé arba'a a'yunin tó bá kó bá gbọ́ ń tó ń sọ lakana lahu arba'a a'yunin ó yẹ kó ní ojú mẹ́rin ni fati ya rasulallah fata ya rasulallah sallallahu alaihi wasallam ami jawaba annabi fasalahu wa bi annabi antise ayi ayatin bayyinatin ibi kò sọ àwọn aya mẹ́sàn kan fáwọn tí ó sì jẹ́ aya tí ó clear ohun àmì tí ó clear faqala annabi annabi wa bẹ̀rẹ̀ sí ní fún wọn pé àkọ́kọ́ ni pé la tushriku billahi shay'an ẹ má ṣẹbọ rárá pẹ̀lú nǹkan kan pẹ̀lú ọlọ́run wala tusrifu ẹ má nana apà wala taznu ẹ gbọ́dọ̀ ṣe zina iná apà yìí tá à ń sọ yìí òní kí wọn máa náwó síbi tí ò wúlò kí wọn máa náwó síbi nǹkan tí kò wúlò àbí nǹkan tó ṣe pé ò ní bùkátà ò ní lò ọkàn lọ náwó sí ni so iná apà ni bákan náà wala taznu ó ní ẹ má ṣe zina wala taqtulu nafs ẹ sì gbọ́dọ̀ pa ẹ̀mí allati harrama Allah tọ́lọ̀ ń ṣe léwọ̀ illa bil haqq àfi tó bá dáràn kú wala tamshu wala tamshu bi bari'in la dhi sultanin liyaqtulahu wala tamshu ẹ má máa lọ lè rìnrìn tó ṣe pé bi bari'in ẹni tí ó mọ nǹkan kan ẹni tí ó ṣẹ̀ illa dhi sultan tẹ́wàá lọ lè wọ fúnjọba léyà kẹtùlà òkèjọba pa kẹ lọ lè kóba torí pé ìlẹ̀ wà nídìí ìjọba kí á kóba ni wọ́n fi pa anabi ni irú àwọn nǹkan báyìí àwọn ìṣẹ̀lẹ̀ alátọ́lọ́ wọn bọ̀ fẹ́ ni bákan náà wàlá tusahiru ẹ má máa sògùn wàlá takulu riba ẹ má jẹ owó èlé wàlá takrifu muhsanatan ẹ má máa parọ́ mọ́ ẹni tí kì í ṣe zina wala tawallaw lil firar yawm az-zahf ẹ má ságun wa alaykum khasatan al-yahudu wọ́n ní pàtàkì jùlọ ẹ̀yin yahudi ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́yìn sọ allah ta'uddu fil bayt ẹ má máa hùwà bàjẹ́ nílé ọlọ́wọ́n ọba má fikini o allah ta'uddu fil sabt ẹ má máa kọjá àlà nípa sabt yẹni pé àwọn nǹkan tí ọlọ́wọ́n bá kìlọ̀ fún yín pé kẹ́ ẹ má lọ lè pa ẹja ní ọjọ́ sátidé tọ́ fàkọ́bìlà yàdéyìí wọ̀rìjìlẹ̀ gbàtà nàbí sọ̀rọ̀ yìí fún wọn àwọn méjì wọn wá kíìsì ọwọ́ ànábì wọn sì tún kíìsì ẹsẹ̀ rẹ̀ fàkọ́ọ́lá wọn sọ pé nashadu annaka nabiyyun wọn làwọn gbà pé a ah, ànábì ni ìwọ ànábì yẹn ni pé ni wọn dùn tayọ àlà so ìtafẹ́ lónìí di hadithi òun ni pé á jẹ́ pé kéèyàn máa ń ṣoògùn máa ń ṣe dán máa ń ṣe nánkàlí máa ṣàṣírí kèé ṣe yìí nìkan lànàbì ń sọ fún kìí ṣe rí ànàbì sallallahu alaihi wasallam nìkan ló ti bẹ̀rẹ̀ àwọn ànàbì ọlọ́run tó ti ṣáwájú rẹ̀ àwọn náà ti sọ fún àwọn ìjọ wọn àwọn yahudi wọn ti mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kàn wá kọ̀nfàmù lọ́dọ̀ ànàbì pé kí ni nǹkan tí ó jẹ́ nǹkan àwọn òfin mẹ́sàn-án tọ́lọ̀ ní ká má ṣe nínú ọ̀dọ̀ àwọn anábì wa kà fún wọn inú wọn wá dùn qawlu as-sihr wọn ní nínú hadith taka tó ní pé as-sihr pọ́n lẹ́lẹ́kejì nínú àwọn nǹkan tí ó jẹ́ sẹ́láńlá wọn ní taqaddama ma'nahu wọn láti ṣàlàyé rẹ̀ síwájú ìtumọ̀ rẹ̀ síwájú wọn ní wa hadha wajhu munasibatul hadith lẹ́tẹ̀rẹ̀jàmá wọ́n ní ibi gangan sihiru yìí wọ́n gangan náà ní ibi torí rẹ̀ ní sheikh muhammad bin abdul wahab ni wọ́n fi mú hadith yìí wá torí gangan ló ṣe dédé tẹ̀rẹ̀jàmá yẹn ni pé tọ́pìkì tí à ń kà yìí lọ́wọ́ munasabatu hadith lẹ́tẹ̀rẹ̀jàmá òun lọ bá ń ta òun gangan lè rí ntí àfi ń kà á so àti ṣàlàyé ipe ntí ń jẹ́ idán òun náà ní nǹkan tí ó ṣẹlẹ̀ yẹni xafa wàhálà tó fà oníkan tó pé ẹ nímọ̀gbà tí ó ṣẹlẹ̀ nǹkan yẹn ọ̀wẹ́ kò ní yẹ yín bí ó ṣe ṣẹlẹ̀ ẹ kàn sáré pé nǹkan yẹn ṣe náà ní jẹ́ idán sọ àbí nǹkan tó ṣe pé yóò máa lapa nínú ara èèyàn àbí nínú ẹ̀mí àbí nínú làákàyè tí ó sì máa lapa tẹ́sí mímọ̀nà tí ń gbà lapa tí ń jẹ́ idán nu sọ̀rọ̀ eléyìí ìyẹn gbọ́dọ̀ jìnnà sí i àwọn aṣàlàyé pé idán máa ní í ṣe pẹ̀lú àlejànú ó lè jẹ́ mubashara ó lè jẹ́ direct ó sì lè má jẹ́ direct àmọ́ gbogbo ẹ̀ náà yóò ní í ṣe pẹ̀lú àwọn àlejànú burúkú ni àlejànú bú àwọn ọmọ bú àlejànú náà ni. wa qawluhu wa qatlu wọn ní tó sọ pé kí ọmọ pa ẹ̀mí tó jẹ́ ẹ̀mí tọ́lọ́run ṣe ṣe léwọ̀ wàyí nafsul muslim maazum òun ni ẹ̀mí mùsùlùmí tá a ṣọ́ tí ò ṣẹbọ tí ò sì nǹkan kan tí ò sì nǹkan tí ẹ̀ kan fi pa yẹn gbọdọ̀ parú ẹ̀mí yẹn. illa bil haqq ayibi ọ́nì àfitúbá kó bá ní ẹ̀tọ́ tó bá dáràn kí wọ́n pa ayibi an taf'ala ma yujibu qatlaha òun tó náà bá ṣe nǹkan tí ó dìrọ̀nà kan fi pa ẹ̀mí yẹn ka shirik gẹ́gẹ́ bí ẹni tí ń ṣẹbọ nísìnyí tó ń ṣẹbọ tẹ́ bá ti ka mọ́dì ẹbọ tó yà pé lu òfin bá ní wọ́n pa ni wà nafs bí nafs abẹ́mìtọ́ pa ẹ̀mí wà zani abẹ́ni tí ń ṣe zina badal ihsan lẹ́yìn ìgbà tó ti níyàwó tó ti lọ́kànlé ń ṣe zina kì í yálè ẹ̀rí ọ̀yọ̀kẹ́ lómi kò ti kú tipẹ́tipẹ́ ọ̀yọ̀kẹ́ ti pa pa pa pa pa torí ó ti wà ń lé ọkọ ló tún máa ń yálè náà lè yóò fi mọ̀ pé ọ̀la àwọn èèyàn jìnnà sí ẹ̀sìn ní àwùjọ yìí ẹ́ tó pẹ́ lómi kó tó mọ bí ṣe fáàrí nítorí wọn ò lè má lálé ní tòun o alọ́kọ̀ má lálé ńlọmọ ru tó bá wọn a ẹ̀dàkùn tó yẹ kán pààyàn lé lérí tó yẹ kó wọn bá ti mú wọn báyìí kán sì pa náà náà ní lẹ́nu àwọn èèyàn fi ṣe fáàrí káàkiri ọ̀dà àwọn àárí ọ̀pá láyé ìyá pípa òun bẹ lọ́dọ̀ ọlọ́run àfi kéèyàn túbá tútúbá òun náà ni pé kéèyàn lẹ́mi pé hé ọlọ́run irun kí mo dánwò yìí ẹni tó ti yàn lè rí báwọn náà ń kálukú náà mọ́ bẹ́ẹ̀ lómi ṣe ń gbọ́ wáyà ẹ̀rù tí mo sọ kì í pé mo yàn lè rí <laughs> tó ìsì wà nílé ọkọ wàláhì àfi kéèyàn túbá torí téèyàn bá túbá téèyàn bá padà sọ́dọ̀ ọlọ́run ọba àdánwò láńlá ni o ẹ jẹ́ kí n ṣàlàyé ni pé jáwọ́ kó ń bẹ̀ yẹn yán láti pàtó bá ti ń gbọ́ pé wọ́n ní kíní yọ̀ ọ̀dà tó lẹ́nu mi ká fàárí kó lẹ́nu mi ká mi pọ́n ṣe gbajúmọ̀ ni de ẹ́ àwọn ẹlòmíì ò ní bàṣírí wọ́n ní àwọn bàbá oníbàṣírí tunasiri ni ndí mímí ni pé pẹ̀lú bàṣírí pé yóò máa fún wọn ní tọ́lọ́kọ́ bọ̀ tó wọn máa ná tó wọn máa rí la ilaha illallah ẹ́ so tó bá ń yán kí ni òun kọ́kọ́ mọ́ ẹ́ àti ìmọ̀ pé kí ni yóò dá da ọkùn mẹ́ àbí ìmọ̀ pé mo mọ̀ pé kò dá àwọn mọ̀ pé ìmọ̀ pé ẹ̀ṣẹ̀ tó tó báyìí ni kí wọn kọ́kọ́ já ọkùn mẹ́rin pé ah látòní ǹṣe má so lẹ́yìn náà kí yóò yìí tí wọn ti wá ṣeun kí ni yóò bàjẹ́ lẹ́yìn náà kẹ́ni yẹn wá tó ń lẹ́mi pé ìtún dẹ́rù ẹ̀wò mọ́ láéláé so eléyìí ní jẹ́ pé èèyàn túbá kó tó wá jẹ́ pé nítorí tọ́ lọ́hùn lèèyàn fi túbá hùn so wàkẹ́dà qatlul mu'ahid wọ́n ní bákan náà ara ẹ̀ṣẹ̀ láńlá oníkéèyàn pa ẹni tí èèyàn fún ní àdéhùn kama fil hadith so n ti ń jẹ́ mu'ahid òun náà dẹ̀ tó ṣe pé àwa la sọ pé kọ́ mọ̀ bọ̀ wá nù lù wá bóyá kẹfìrí ni ọwọ́ sáwá sọ́dọ̀ wa àwọn ni máa bẹ mọ́wọ́rì asáǹdẹ́ ni gbàtà wà ní kó farabalẹ̀ wáyà kan pa ni a kọ̀dá àbúrò ẹ̀ náà ni tó yẹ ká tó ń níta jí òun náà ni bóyá ẹnìkan ọ wá láti kọ́ńtírì kan wá sí nàìjíríà bí irú báwọn kírísítẹ́nì àbáwọn àwọn evangelism kìnìún tó máa ń wá láti ìlú mi wá sí nàìjíríà wọn tí nàìjíríà ló fún wọn ní fíza fíza tá a fún wọn wọn ti di kíni wọn ti di ẹni àdéhùn torí pé kíni máa bọ̀ wá nù lu ànìtúmọ̀ fíza wọn ẹ gbọ́dọ̀ gbógun tì í ẹ gbọ́dọ̀ bá fa fìtínà ẹ gbọ́dọ̀ bá fa wàhálà torí ẹ ti ẹ̀yin lẹ fún ládéhùn bí kò máa bọ̀ wá nù lu fíza wọn ní jẹ́ àdéhùn nù anabi ni máa ń kọ́ tálámù ahidan ẹni tó bá pa ẹni tẹ fún ládéhùn tẹni kọ́ máa bọ̀ wá anabi lam yori rahiyata aljanna anabi ni ó ń tọ̀hún kò ní gbóòórùn aljanna kò ní gbóòórùn aljanna rárá bìrìn ta sí pé yóò wọ aljanna náà so inshallah tó bá di ní gbàtàbà tó pàdé àwọn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ẹ̀yìn pípa ẹ̀mí ọ̀rọ̀ táwọn afáàsọ nípa rẹ̀ bí a kì í sáré rọ̀ṣẹ̀ wálẹ̀ wọ́n ní ọ̀rọ̀ àwọn afáwa pín sí ọ̀nà méjì man qatala mu'mina muta'ammidan nípa ẹni tó bá mọ̀ọ́mọ̀ pààyàn ó mọ̀ọ́mọ̀ pa mọ̀mìnì wọ́n jọ ń jà ọba ta níbọn àbó fún lọ́rùn àbó tiẹ̀ ṣáládàá àbíbirú àwọn tó máa ń ṣe àwọn ọmọ tó ń ṣe kíní nìsín yìí àwọn ọmọ kóòtù tó máa para wọn yìí ọ̀rọ̀ àwọn afọ́ apín sílé méjìlélẹ́gbẹ̀wọ̀ an la tawbatun awla amla písírú ẹni yẹn sọ́lọ́run lè foríjì àbí kò lè foríjì ẹni tó mọ̀ mọ́ pààyàn so lè rí àforíjì ọlọ́run àbí kò lè rí àforíjì ọlọ́run ibnu abbas àti abu huraira àtàwọn míì àwọn lọ sọ pé àwọn ní pé látàwọn balẹ̀ wọn ni kò lè ní ọlọ́run ò ní foríjì ìtumọ̀ rẹ̀ ni pé yóò wọ́n náà yóò ṣe kíni yóò gbére sínú náà. istidlalan bi qawlihi ta'ala àyà táwọn gbára lé ni pé wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannama khalidan fiha pẹ́lẹ́ tó bá pa mùmìnì ẹ̀san rẹ̀ ni pé yóò wọnà jahannama yóò sì gbére sínú rẹ̀ so ibnu abbas òun lọ síbi pé oní nazalat adil aya oní aya yìí sọ̀kalẹ̀ wa huwa akhiru ma nuzil òun nìgbẹ̀yìn àyà tó sọ̀kalẹ̀ nínú àwọn àyà òfin ọlọ́run wa ma nasa'a khashay'un olóhùn òsì rí àyà mi tó parẹ́ wa fi riwayatin níbi àgbàwá mi òun làkó nazalat fi akhiri man nazal òun ní àyà yìí ló sọ̀kalẹ̀ wa ma nasa'a khashay'un òun ní àyà mi ò parẹ́ hatta qubida rasulullah sallallahu alaihi wasallam tóbi dípa nabi ku wa ma nuzila wáyé ó sọ̀kalẹ̀ pé àyà yẹn parẹ́ abdullahi ibn abbas àti àbúrò táwọn gbára lẹ́nu warawa fi dhalika atharun tadullu ala lima dhahaba ilayhi aw la wọn náà wá kó àwọn ẹ̀rí wá tó jẹ́ àwọn athar kama inda imam ahmed ọ̀rọ̀ yẹn wà lọ́dọ̀ imam ahmed bóun náà ṣe gbàánu àti nasai wa ibn mundir alọ́dọ̀ muawiya wọn ni sami'tu rasulullah sallallahu alaihi wasallam yaqulan gbọ́tà nàbí sọ báyìí pé kullu dhanbin nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá asallahu an yaghfira an yaghfirahu ọlọ́run lè forí ẹ̀ṣẹ̀ yẹn jiyàn illa rajul àfẹn tó ṣe pé yamutu kafiran ẹni tó bá kú sórí kèfèrí ọlọ́run ní forí jìn aw rajul yaqtulu mu'minan muta'ammidan àfẹn tó máma tó pa mùmíní tó máma tó pa mùmíní so wọ́n ní lérí eléyìí a jẹ́ pé ẹni tó bá máma pa mùsùlùmí kò ní rí àánú ọlọ́run ọba yọ̀ wọ̀ náà ni so bí inú láì tààlà tó bá di ní ọjọ́ mẹ́jọ á lè máa bá ọ̀rọ̀ yìí lọ so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ ṣàṣì àlékún àgbóyè sẹ̀rẹ̀ fún wájú báyìí lọ هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد Assalamu alaikum. Oníbẹ̀rẹ̀ ni when you give lecture uh, when you are give lecture you did mention of taking bribe what of those that buys shares share with their with certain amount what is their case. naam etí ń jẹ́ rìbá ni a ṣàlàyé ìpinnu ẹ̀ṣẹ̀ ńláńlá ni ọ wà sòun náà ni kéèyàn yáyàn lówó kí wọ́n fi gba ntí ojú tí yàn yáyàn lọ pé kò bá a mu àmọ́ tó bá jẹ́ pé èèyàn ra ẹ̀ eh, tó máa ń gba bribe bribe òun ò kì í ṣe rìbá nǹkan ní jẹ́ rìbá irú yẹn ọ̀tọ̀ nìkan tí wọ́n máa ń pè rìbá ni kéèyàn gbowó lọ́yàn kéèyàn yá lówó kó fi gba èlé padà so n ti ń jẹ́ ẹ̀yẹ̀ tá à ń pè ní rìbá yà yín tó ní bóyá ọlọ́pàá mú ọ wọ́n á fún ní nǹkan yíwò kì í ṣe rìbá kò kì í ṣe rìbá owó ẹ̀yìn náà wọ́n ń pè yíwò àbí owó gbàmígbàmí àbí owó fimilẹ̀ so yẹn even kọ̀lẹ́tọ̀ kéèyàn ó fún yàn àmọ́ ń gbà mí yẹn lè fún yàn látara pé kí ni kí ọmọ fi díẹ̀ tọ́ yàn tó yẹ kéèyàn gbà lọ́wọ́ so lápèjúwe nísìnyí wọ́n sọ fún pé bóyá iṣẹ́ rẹ̀ ní ministry so wọ́n sì ní àwọn gba five thousand naira ẹ̀tọ́ rẹ o ní sàtífíkẹ́tì o ní kíní o ní gbogbo ẹ̀ ẹ̀tọ́ rẹ ní gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà àmọ́ tó bá fún wọn ò ní fún ọ so kéèyàn fún wọn yìí wòye ṣe rìbá kó fi gbẹ̀tọ́ rẹ òun lọ mọ òun ní ṣe rẹ ìyẹn kẹlẹ̀ ṣe wá sí fún un títẹ̀ ń ṣe yìí kò sí dáfá dá o mí kàn fún yín ni ẹ bẹ̀rù ọlọ́run ah nítorí pé nǹkan wọn ọmọ nàìjíríà ni ẹ rí i pé òun náà so ẹ̀mí tiẹ̀ náà sọ pé tó gbà yìí wọn gbádà so ntí ó lè di aburú fún yàn fún n tó wá ṣe pé èèyàn fi gba èèyàn fi wú ẹ̀tọ́ ẹnìkan ni bóyá ẹnìkan ní sìn wọ́n gbé iṣẹ́ kalẹ̀ wọ́n lẹ́nu tó bá lè statistics làwọn ò fún wọ́n ti wá rẹ́ nìkan wọ́n ti láwọn ò fún wọ́n wá wọ́n wá lé ẹ̀dá kan ẹ̀mọ́ fún máàtì lè fún yín fifty thousand sí ẹ̀dá kan ẹ̀pọ̀ wú ẹ̀tọ́ ẹnìyẹn nu irú yẹn ọ̀dà ẹ̀ṣẹ̀ tí ẹni yìí òun tuntun tíbẹ̀ náà òun kì í ní ṣe rìbá ẹ̀ṣẹ̀ ni kódà wà burúkú tí ọlọ́wọ̀n ọ̀fẹ́ ni tọ̀ so wọ́n tó wá ní kí ọ̀rọ̀ ẹṣẹ́ ẹ̀ ríra ẹṣẹ́ àti ṣe iléeṣẹ́ ó ní ń ṣe pẹ̀lú ibi tí yẹn bá ra ṣẹ́ yẹn sí tó bá ṣe pé yẹn rà síbi tó jẹ́ pé nǹkan aláàlú náà ṣe ń bẹ̀ tó ń ṣe fúláwà tó ń ṣe cement kò sí tó burú mbẹ wọ́n ń ṣe indomie wọ́n náà sì ra ọ̀ra ọ̀ra ṣíẹ̀ síbẹ̀ àwọn náà wọ́n gbé ṣíẹ̀ sí jáde pàmò fẹ́ tà so ó sì ra so wọ́n mọ̀ fowó yẹn ṣe business ni àmọ́ bank wọ́n ní kí wọ́n ra ṣíẹ̀sì ní báǹkì akéèyàn mọ́ra torí pé kí ni rìbá ni wọ́n máa fi owó yẹn ṣe kéèyàn mọ́ra ṣíẹ̀sì síbẹ̀ so wallahu a'lam naam asalaamu alaykum tula wakatu eléyìí ni àwọn akérèta ni tí àfáà súnà sáfì wọn kó wá fún títà Ramadan radio program tí àfáà Ibrahim Ọ̀gánijà tí wọ́n ṣe ní orí rédíò so two hundred naira ni ní Èkó bákan náà nípa àwọn ìrújú mòdìrú mọ́ríkàs lórí àdéhùn anabisalaahu salam àti àlàyé rẹ̀ àfáà Ibrahim Ọ̀gánijà náà ni wọ́n ṣe eléyìí náà bákan náà so two hundred naira ni eléyìí ta ẹ ìsọ̀tọ̀ ọ̀gánijà àwọn náà wọ́n ṣe eléyìí náà ṣe eléyìí náà two hundred naira then eléyìí tiẹ̀ òun ní thirty four in one ni thirty four in one so gba program rédíò yẹn ẹni tó bá ní interest kó wá rí àfáà sunna sack naam oníbẹ̀rẹ̀ ni jazakumullahu khairan ẹ jọ̀ọ́ ustaz tí ẹ bá gbàgbọ́ nínú. No, ọlọ́run tí ó sì tún ṣe tí ó sì ṣe oògùn bí àpẹẹrẹ kí ènìyàn máa lo oògùn ìsọ́ tí ó bá ní ìgbàgbọ́ wípé oògùn yìí ni ọlọ́run ó lò ní sábàbí láti dáàbò bo òun ǹjẹ́ ẹbọ kékeré ni eléyìí ni tàbí nílá ṣé kúfùrù ni ó kó sí tàbí ẹ̀ṣẹ̀ ẹni tí ó ń lo oògùn láti pé òun mọ̀ pé olóhùn ọba ní máa ń ṣọ́yàn pípọ̀ ń gbà pọ́lọ́hùn ọba ní máa ń ṣọ́yàn àmọ́ òun kàn ń lo eléyìí ní ní sábàbí ni àbóhùn fi ń ṣe àkàsọ ìṣọ́ra náà ni àbóhùn gbà ẹlòmíràn sọ bẹ́ẹ̀ lóòótọ́ tó ní gbogbo nkíní kò jẹ́ nǹkan kan àwọn náà máa pọ́lọ́ ni ọlọ́run ni àmọ́ kan kíní tó bá pọ́lọ́ ni tó bá pọ́lọ́ dodo báyìí ni ọba máa pọ́lọ́ ni ó yẹ kí wọ́n pa kíní ẹ̀ tì ní ọ̀rọ̀ ẹ̀tàn jẹ́ nìyí hùn bẹ́ẹ̀ pé yàn ń tẹ̀lé ara yàn jẹ́ àbí yàn ń tẹ ẹni tí ń bá yàn sọ̀rọ̀ jẹ́ sàmú tó yẹ pé hakikọta tó rọ́ọ̀yà kò gbà pé kíní yìí ni yóò sọ̀hun àmọ́ ó gbà pé kíní yìí yóò jẹ́ sábà bí ìsọ lọ́dọ̀ ọlọ́run so ìdájọ́ tiẹ̀ ọ yàtọ̀ sí ẹni yẹn òun jẹ́ shirikun asgar náà ní ń jẹ́ ẹbọ kékeré ní ń jẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà islam ọmọ encourage wa sí ti ń jẹ́ ẹbọ encourage wa sí ti ń jẹ́ ẹbọ ọjẹ́ ẹbọ kékeré ni ọjẹ́ ẹbọ láńlá ni so kí mùsùlùmí kó jìnnà sí gbogbo ẹ̀yán yán so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ó ní ìyàwó ilé tó ń ṣe ṣìnà ṣùgbọ́n tó jáwọ́ tí yóò jáwọ́ fún ọkọ ni tí yóò sì wá àforíjìn tàbí rárá. irú eléyìí kò rọrùn tó bá ti wá àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba tó sì tún múra sí àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe ní dáadáa fún ọlọ́run ọba so ọlọ́run ọba ó ṣe àforíjì fún un irú rẹ̀ ń kò lè kọ́rọ́rùn kó sọ fọ́kọ rẹ̀ pé òun ń ṣe zìnà so ọkùnrin oní ọ̀fẹ́ rẹ léyìí gbọ́ ìjẹ́ kí n jẹ́wọ́ fún ọ jẹ́ n jẹ́wọ́ fún ọ ah. so kò rọrùn so kọ́lọ́n kí ó ṣàánú fún wa náà. onímọ̀ oní sàlámù alaykum. When someone says salam for person doing Juma, the khutbah was commenced. Because I add that when khutbah starts, we should not say anything. What can I do when someone says salam, salam to me during khutbah? ẹni tó bá ń sálámà síyàn ní àsìkò tí wọ́n ń ṣe kútùbà lọ́wọ́ èèyàn ní dá lóhùn sòyẹ́ kan lè ṣe ìṣára sí bá kí èèyàn náwó báyìí lásán so tí ó fi hàn láti fi tájí pé khutba ń lọ so náà ni so yẹn gbọ́dọ̀ dá lóhùn so wallahu a'lam. oníbẹ̀wò ni ẹlẹ́kùn ẹ bá ṣàlàyé nípa sàárà ṣíṣe nínú Islam. sàárà ntí islam <clears throat> tó ṣe wá ní ojú kòkòrò sí ni anabi sallallahu alayhi wa sallam òun náà ṣe wá lójú kòkòrò ká máa ṣe sàrà àmọ́ tí ń yẹ sàrà òun náà ní nǹkan kan tí èèyàn ó mú nínú dúkìá yàn lásìkò tó bá wù ọ́ fún ẹni tó bá wù ọ́ àbí fún ẹni tó bá ní bùkátà sí òun ní jẹ sàrà kò ṣe nǹkan tó máa ń dáyàn so bóyá ntẹ́lómi ò sì fẹ́ kí n tún mẹ́nu dé olùkọ́ bóyá ńgbà tí òkú bá kú pé ǹjẹ́ yẹn máa ń ṣe sàrà àfọ́kù yẹn máa ń ṣe sàrà àfọ́kù torí àwọn míì ń bẹ níṣẹ́ alábòsí ni wọ́n wọ́n ní ẹ̀rí wọ́n tún ní sàrò lè bóòkù wọ́n tún ní sàrò lè bóòkù kò sẹ́ni tó ní pé sàrò lè bóòkù àmọ́ táwọn sọ ni pé báwo ni ànábì ṣe ní ká ṣe ṣe sàrà fún òkú ǹjẹ́ lásìkò ìgbà tí òkú kú yẹn lànàbì ni a ṣe rárá gbogbo àsìkò tó kú kú ò ní ká péjọ ká ṣe é so anytime ní ẹ lè wá sí sàrà tó bá sì wò lè fi ṣe bẹ́ẹ̀ nìkan bá anabi sallallahu alayhi wa sallam olóhùn ní odidi ọgbà oko òun bẹ́ẹ̀ fi ṣe sàrà fáwọn òbí òun anabi ní fi kí n tó burú mbẹ́ so àmọ́ lásìkò tá anabi ní ká máa pè é jọ sílé olóku tó kú bá kú lẹ́yìn náà ká máa dáná ká máa jẹun ká náà máa dá fún yàn so náà lẹ́yìn ká kíyèsí so kọ́lọ́n kó kó ṣàánú fún wa so wallahu a'lam naam oníbẹ̀wò ni ẹ bára ṣàlàyé jẹ́nàbà wíwẹ̀ ti ọkùnrin àti ti obìnrin. jẹ́nàbà wíwẹ̀ kò yàtọ̀ síra wọn ọkùnrin àti obìnrin èèyàn bá bu omi èèyàn kọ́kọ́ ṣan ọwọ́ yàn so lẹ́yìn gbà yẹn èèyàn ṣan abẹ́ lẹ́yìn gbà yẹn èèyàn ṣàlùwàlá gẹ́gẹ́ bí àlùwàlá tí yóò fi kírun ẹ̀yìn náà yóò wá bu omi sórí ní ẹ̀mẹ̀ẹ̀ta tí ó rẹ̀ orí dáadáa ẹ̀yìn gbà kàn da omi sí gbogbo ara tí omi ó fi kárí gbogbo ara èyí wọn níye so ó dìgbà tí ẹ sáré pé ó ti kárí gbogbo ara náà nìyẹn ó ṣe bó ṣe máa náà nù so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum ẹ jọ̀ọ́ ṣe àlàyé ó ní òkè ẹ jọ̀ọ́ ṣe àlè kí òun jàmá ní ẹ̀yìn ìgbà tí ìmọ̀ọ́mù bá ti kí ìhun tán àlàyé lẹ́kùnrẹ́rẹ́. na ọ̀rọ̀ jàmá kíkí lẹ́lẹ́kejì ní ẹ̀yìn ìgbà tí mọ́mú bá ti kì í tán ọ̀rọ̀ àwọn àfa ọ̀nà méjì ni ó pín sí níbẹ̀ yẹn mẹ́nu àwọn àfa súnà tán ni pé yẹn lè kì í sọ ẹ̀rí wọn òun ni pé wọ́n ní pé ládá ti ń bẹ níbi ìrun jama pé a ó pọ̀ púpọ̀ so ká ṣe ojú kòkòrò rẹ̀ ká tó mú ládá mi wá ká nù tó fi lè jẹ ládá òun so wọ́n ní ẹ̀rí kejì òun náà ni pé ń jọ kan wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó rí ẹnìkan tí ń kírun anabi wa pe ẹnìkan pé kẹ́nìkan sì sàárà fún un bí so ọlá pé èèyàn mọ̀ pé bí ládàá bí jama ṣe tó lànàbì nìkan sì sàárà fún un tọ́ àwọn tí wọ́n ní ká má kí lẹ́lẹ́kejì sọ àwọn ní àkọ́kọ́ ni pé ẹni tó bá ti jáde ńlẹ̀ rẹ̀ tó fẹ́ lọ lè kírun jama ọba jama kọba jama sí ẹ̀mí rẹ̀ ti sọ pé jama lòun fẹ́ kí ó ti ní ládàá jama nílẹ̀ innamal a'malu binniyat tọ́ tó bá tẹ̀ kó bá jẹ́mọ́ láti bẹ̀rẹ̀ nǹkan tó wá só pé ládàá jẹ́mọ́ òun ti dúó fún un mí kó sáti jáde lé pé jẹ́mọ́ lòun fẹ́ kí ládàá jẹ́mọ́ yẹn ti dúó tọ́ bẹ́ẹ̀ kan náà hadith anabi wa tó ń tẹ̀ bá ń lọ sí mọ́sálásí ẹ̀ mọ́ sáré rọ́mọ́ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń tẹ̀ bá bá kẹ́ kí ń tẹ̀ bá bá kẹ́ pé so ipe ládàá yẹn ti dúó tẹ̀yìn bá ti lẹ́mìí so bákan náà wọ́n ipe tó bá ṣe pé ní ìsìngbà tí wọn náà dé ẹni tó ẹni ìhun ti kọ́kọ́ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ànábì wa ni kó tún ṣe sàrà fún ẹni ìhun tó apẹ́ ẹni tó ti kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ lòun náà bá fẹ́ jọyìn rẹ láti fi ṣe sàrà fún ọ kò sí ní tó burú mbẹ wọn tó wá ní ẹ̀rí àwọn táwọn tó gbára rẹ ni pé ànábì sallallahu alaihi Madina kó tó dé wọn ti kírun ànábì sallallahu alaihi wasallam ó padà sí inú ilé ni ẹ̀ eh, hasan al-basri rahimahullah ó ní adraktu jumlata min ashabi nabi sallallahu alayhi wa sallam olóhùn bá àwọn sọ̀hábà nabi wọn pọ̀ bámú idha fatati umu sọ̀lá tí wọ́n bẹ̀yẹ lè tí ìrun bá bọ́ fún wọn tí wọ́n bá rùn jama'a ó ní raja'u ila buyutihim wa sallu ma'alihim wọ́n padà sílé wọ́n sì lọ kí jama'a pẹ̀lú àwọn ará ilé wọn aw sallu furada aw yusalluna furada àbíkọ́sì dárùn yẹn kí lẹ́yọ̀kọ̀ọ̀kan nínú mọ́ṣáláṣí sòrí àwọn tí wọ́n ní kí ọmọ tó kí má ẹ̀rí tiwọn náà ní eléyìí so wallahu a'lam èyí tó kílẹ̀ sí mi tí walladhi ana adinullahi bihi òun náà ni pé kò sí à ń kí jama ẹlẹ́ẹ̀kejì má tó bá ti kí ẹ̀ọ̀kan kí o fi yókù lẹ àmọ́ o ẹni tó bá wá kí kì ti pé ń bídíà o wọ́n á di pé bídíà lẹ ẹ̀tún bẹ̀rẹ̀ bídíà kọ́ ẹ̀ mọ̀ kí jama ẹlẹ́ẹ̀mejì áà bídí àkọ ọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn afa sunna ni tó bá clear sun kálukú náà ni kí o mú méjì náà ni wọ́n di ẹ̀rí mú àmọ́ ètò clear sí mi wallahu alam wọn náà ni pé kò sí ẹ̀mẹ́jì sí wallahu alam. eléyìí ni ìkéde wáàsí ìta gbangba tí yóò wáyé ní agbègbè òkèkúta ìsàlẹ̀ ọjà ìlọrin ní friday on nineteen august two sixteen ní aago mẹ́rin àbọ̀ ní ọjọ́ juma so afa àtúnjẹ lecture àwọn tó jẹ́ lecturer wa inshallah àwọn náà ni ustaz abdulkafar onírìdí so ọlọ́run ṣe ní the topic that we are discussing náà ni tawhid and its importance monotheism so so n pe bracket sọ pé pé eh, ìṣe ọlọ́run wa lọ́kọ̀ọ́ sọ tawhid then pàtàkì rẹ̀. السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك